bọ́ lọ́nà bọ́ lọ́nà bọ́ lọ́nà bọ́ lọ́nà means on one's way bọ́ lọ́nà means on one's way a ti ń bọ̀ lọ́nà ẹ dúró dè wá a ti ń bọ̀ lọ́nà ẹ̀ dúró dè wá